adúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣàánú wa pẹ̀lú oṣù Ramadan ilé tí a wà nínú yìí ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá òun náà ni kí ọlọ́run Allah subhanahu wa ta'ala yọ̀ǹda rírí oṣù Ramadan fún yà ó kún fún ọ̀pọ̀lọpọ̀ orin àti àwọn anú ọlọ́run Allah subhanahu wa ta'ala àti àforíjì ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ilé tí a máa fi ń rí àánú ọlọ́run Allah subhanahu wa ta'ala abẹ́lọ́run bá gbogbo àwọn iṣẹ́ tí ọlọ́run Allah subhanahu wa ta'ala ṣe lófin láti kí ọlọ́run Allah subhanahu wa sí ọ̀rọ̀ ọkùnrin kọ̀ọ̀kan wa láti máa rí ṣe àjẹ́rí pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala onìkan lọba tó tọ́ láti máa gbé ìjọsìn fún láìdá kankan papọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àsìjẹ́rí pé anábi sallallahu alaihi àti orí ajẹ́jẹ́ tán ọlọ́ọ̀bà fún asíwájú ẹ̀dá olùkọ́ àgbà Ànábì sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àtàwọn sàhábà àti wẹ́kọ̀ kọwa náà tí a ń fi ìlànà wa tẹ̀lé tàbí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbéǹdà kiyama ajẹ́ ìpele tí òun náà ni ìmànà lẹ́bí sallallahu alaihi wa alihi wasallam ilé tó fi ń burú jùlọ náà alámọ̀rí òun náà ni àwọn àdádálẹ̀ dájájú wà dádálẹ̀ pátá òun ni wọ́n ń pè ní bídá gbogbo bídá anù ni gbogbo anù yanyan ìnúná ni wọ́n yá tí ẹ fi àsìkò yínlẹ̀ láti wá jẹ́ pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala láti wá gbọ́rọ̀ ọlọ́ọ̀bà ilé ìbáyà ánú ọlọ́ọ̀bà púpọ̀ ni kíyàn fi àsìkò lẹ̀ láti gbọ́tọ̀lọ́ kíyàn fi àsìkò lẹ̀ láti jòkó gbọ́ kí ni ẹ̀sìn fẹ́ sọ kò Allah subhanahu wa ta'ala bá yọ̀ǹda ìròrí báyìí tó tí èyàn bá bára yàn ní irú ipò yìí ó yẹ kí èyàn máa dúpẹ́ fọ́lọ́run bá ti gbọ́rọ̀ lọ́run ba èyí ó gbọ́ nǹkan mi tá bá dẹ̀ lo àsìkò wa fún tá ń lò fún yìí ó dájú pé a padà lo àsìkò yìí fún nǹkan mi kò lè lọ lásán láì lò fún kankan mi nínú àwọn àsìkò téèyàn wà dúró lórí ẹ̀lọ́jọ́ pẹ̀lú àtẹ̀yàmà wípé yẹn lójú tó dáa jùlọ òun náà ni wọ́n àsìkò báyìí kódà gbogbo àsìkò míì ta bá lò tó bá yàtọ̀ fún àwọn àsìkò yìí akábàmà lórí ẹjọ́ gbọ́dọ̀ tó yàmà kò sí ọgbọ́n ẹ̀ akábàmà pé káì tàbámà pé irú oore tí ń bẹ ń bí àwọn jòkó ire ni kò bá sì jẹ́ pé gbogbo sí ayé wa nígbàtà lórí ayé níta àsìkò yìí fún àlékún àgbóyé ẹ̀sìn kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí o máa ṣe fún ẹ̀kọ̀ọ̀kan wa abẹ́lọ́ọba àdúgbò wa tí a wà ní Niger ní kòkòrò ní akata ọ̀kaka ẹ̀yìn òfin ní ọ̀kaka mẹ́bàáyìí ní Niger kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó bá wa mú àdúgbò ìdúró yìí dáadáa ọlọ́wọ́ Allah subhanahu ta'ala kó bá tán ọ̀pọ̀lọpọ̀ ìmọ́lẹ̀ dáadáa sínú àdúgbò yìí ọlọ́wọ́ má jẹ́ kí àdúgbò náà dáwò ó bẹ̀rẹ̀ látorí àwọn tí wọ́n jẹ́ olórí ládúgbò yìí tó fi dórí gbogbo àwọn àdúgbò pátá Allah subhanahu ta'ala àánú ọlọ́wọ́ bá tí ó máa Allah subhanahu ta'ala kò fi bò wá dáwò ọlá àjọ fàṣọ ọlọ́wọ́ bá kọlọ̀wọ́ ní ìkan nínú àwọn àdúgbò tí ó gbé àsíá súnnà dání ní Ìlọrin ní gbogbo Nàìjíríà àti ní gbogbo àgbáyé lápapọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin bá ṣe bẹ́lọ́n bàbá àdúgbò yìí nítorí nínú súnnà ló wà ká máa ṣe àwọn nǹkan báyìí bá ṣe bẹ́lọ́n bàbá àdúgbò yìí náà lábẹ́lọ́n bá fún gbogbo àwọn àdúgbò tó kù tí òǹkàlùkù wa náà irú dáadáa ta tọrọ pàdùgbò yìí ọlọ́run má ṣe léwọ̀ fún gbogbo àwọn àyè wọ̀nyí náà ọlájọ́ kan ṣe ọlọ́run Allah subhanahu wa ta'ala tó bá kíbà tọ́lọ́wà lè gábà fẹ́ máa gbé súnnàga láwọn àdúgbò yìí láwọn ìlú yìí ọlọ́run kó lò wá ní iṣẹ́ fún àwọn dáadáa yìí ah, eléyìí tí wọ́n ní kí a dára wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ kan tí ó jẹ́ sí wípé àwọn ìrùgbọ́yé láwùjọ wa ọ̀tọ̀ ní nǹkan tí ó yẹ kí àwọn èèyàn gbọ́yé nípa àlámọ̀rí ọ̀tọ̀ ní nǹkan táwọn èèyàn gbọ́yé nípa rẹ̀ ilé ìbá rí fàmí jẹ́ sí pé àwọn èèyàn bá sọ̀tá nǹkan tó yẹ sí kọ́ ẹ̀kan bá sọ níbi tí oríire ayé àtàkìyà máa wà àwọn èèyàn sì mú lọ́ta nítorí pé almaru àdúhùn lima ja'il ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀tá ní ọmọ jẹ́ fún tó bá sáyì màkà nípa rẹ̀ ìtí ò bá máa yóò máa bá sọ̀tá ní àwọn èèyàn kan ti kọrin aburú kí àwọn nǹkan yìí ṣáájú ilé tó jẹ́ sí pé ó ti jẹ́ káwọn èèyàn ní àwọn àdìsọ́kàn kan àtàgbọ́yé kan nípa àwọn nǹkan yìí àbí àwọn èèyàn kan ti ṣe àìkò fún nǹkan yìí ní ìwọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó sì yẹ fún irú àgbọ́yé tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àtànẹ́bì fẹ́ ká gbọ́yé àwọn èèyàn ti sí àsìgbọ́yé ẹ̀ ọwá pàdé bí wípé ọwọ́ tí ò dá ọwọ́ tí ò nítumà láwọn èèyàn fi mú nǹkan yìí ilé báyìí náà Allah subhanahu wa ta'ala kí ọba wa tún gbogbo ẹ̀ ìnígbàgbé láti kí àwọn bàbá wa dáadáa tí wọ́n wà ní jòkólẹ̀ kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ ká yí wọn pẹ́ ọlọ́ọ̀bà tó ní kí àánú rẹ̀ kó lé wọn bá ní àgbàlagbà ọjọ́ yìí tó yẹ sí pé wọ́n nífẹ̀ẹ́ ìlànà súnnà wọ́n dẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ akẹgbẹ́ pẹ̀lú wọn àtàwọn tí ò tó tó wọn lọ́jọ́ orí so irú orí yìí kọ́lọ̀lọ̀ Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó fán káàkiri gbogbo àwọn àgbàlagbà wa náà ọlájọ́ kan sí ọlọ́ọ̀bá wọ́n ní kí a sàlàyé dawru sunnah fi islahil mujtama' the role of sunnah in the revolution of the society abi the role of sunnah in the reformation of the society ipa tí sunnah fẹ́ kó níbi ìtún àwùjọ ṣe dáwọ̀ sunnah fi islahil mujtama naam tí a bá wo àkórí ọ̀rọ̀ yìí ẹ rí pé àwọn mufradat àwọn ọ̀rọ̀ ẹyọ ẹyọ kan ni wọ́n tó papọ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ yòókù náà tó fi lódìdí alákọ̀ọ́kọ́ ni dáwọ̀ ẹlẹ́kejì ni as-sunnah ẹlẹ́kẹta ni fi ẹlẹ́kẹrin islah ẹlẹ́karùn al-mujtama àwọn ilé tó bá nídi ká kàmà sí kí ọ̀rọ̀ yìí kó lè yé wa dáadáa a kàmà sí àwọn tó bá kàn nídi kákan kọjá lórí ẹ̀ tó ẹ́ pé a nídà tí waste time ara lórí ẹ̀ tó lé dè ní à ní pẹ́ lórí ẹ̀ irú ẹ̀ ní dáwó ojúṣe iṣẹ́ wọ̀vífà onípe ní dáwó ẹlẹ́ẹ̀kejì ni àsúnnà ṣẹ́rí gbólóhùn yìí gẹ́gẹ́ ní ọbẹ̀ tó wà nínú tọ́pìkì yìí òun gẹ́gẹ́ sí ní gbogbo tọ́pìkì yìí gbogbo àkórí ọ̀rọ̀ yìí ibẹ̀ ń darí padà sí òun ìsìnkẹ́ fún wa ìjòkó yìí gan ìtẹ́fẹ́ká wá sàlàyé gẹ́gẹ́ ní àsúnnà kí náà pè ní súnnà gan táàfi wa ma súnnà súnnà fi islahil mujtama níbi reformation àwùjọ bá ṣe lè tún àwùjọ ṣe náà ẹ underline gbólóhùn sunna ó ní mo ti ń pàrókù ọ̀rọ̀kù ọ̀rọ̀ yíká kiri ẹ̀ tẹ́lẹ̀ pé àwọn èèyàn wọ́n ṣe bákan nípa àwórí wọ́n ṣe kìníkan wọ́n ṣe kìníkan súnnà yí gẹ́gẹ́ ni àsúnnà nǹkankan ni tó jẹ́ sí pé ọ̀ràn yẹn ni kí mùsùlùmí gbọ́ yìí mùsùlùmí ó sì lè gbégbé sí ayé lẹ́ni tí ó rọrùn kú bí súnnà kódà alkùránù karim tí ó jẹ́ tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ó ní bùkátà fi súnnà kí ó lè yí àwọn èèyàn ju bí súnnà sí bùkátà sí alkùnrin lọ alkùnrin áhùwájú ilẹ̀ súnnà akitar min súnnà tí ilẹ̀ alkùnrin kùnrin bùkátà súnnà ju bí súnnà sí bùkátà alkùnrin lọ nítorí súnnà tó tufassiru kùnrin tó gbé asúnna òun ló máa ń sàlàyé al-Qur'an wa tuqayyidu mutlaqan tí Qur'an bá ju nǹkan lẹ̀ lódìdí ní bọ̀rọ̀ gidi súnna yóò dé wa tufassilu mujmala tí Qur'an bá gbé nǹkan bọ̀rọ̀ gidi súnna yóò pọ̀ sí wẹ́wẹ́ eléyìí báyìí alkùránì gan lójú kó ìwà bẹ́ẹ̀ àtàlítà náà sallallahu alaihi wasallam kí n tètè lọ́bẹ̀ yẹ owó bí gírí tí n bá ti ń dé màmá gbìyànjú àti máa yanjú ọ̀gẹ̀ tó máa lọ inshallah anábì sallallahu ọlọ́ba alẹ́fẹ́ sọ pé wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhi nǹkan méjì lọ́lọ́ba alẹ́fẹ́ lọ́n sọ kalẹ̀ nù ayà wa anzalna ilayka dhikra a sọ zikiru kalẹ̀ fún sallallahu alaihi wasallam ẹ̀sẹ̀ lákọ̀ọ́kọ́ zikiru àbí litubayyina linnasi ma nuzzila ilayhim nítorí kó lè bá máa fi ṣàlàyé fún àwọn èèyàn nǹkan tá sọ̀kalẹ̀ fún wọn so tí ma sí pé aṣọ súnnà kalẹ̀ láti máa fi ṣàlàyé nǹkan kan tọ́lọ̀ balẹ̀ kílá sọ̀kalẹ̀ fún àwọn èèyàn nǹkan méjì ló di ń ta sọ̀kalẹ̀ ní báyìí aṣọ díkìrù kalẹ̀ àdẹ̀sọ nǹkan kakalẹ̀ fáwọn èèyàn ta fẹ́ kí díkìrù àwọn ẹni ìsáájú nínú àwọn al-mufassirun àwọn olùmọ̀ nípa tafsir àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ tafsir látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ́ ìtumọ̀ al-Qur'an látọ̀dọ̀ Ànábì tí wọ́n sì àtàwọn tí wọ́n kọ́ lọ́dọ̀ àwọn tọ́kọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní adh-dhikru huna in tí Ọlọ́run bá lékẹ lágbà lérò pẹ̀lú dhikru huna kò ní súnnà aṣọ súnnà so nǹkan méjèèjì yẹn wahyani munazzalan revelation ni ìró látọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala ní tọ́nà bàdì kíra sọ̀kalẹ̀ nítorí ẹ̀lẹ́bí jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí kò bá ma súnnà ní tó wá látọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala irú ìsìláàmù rẹ̀ tí nítumà kò tí lójútù irú ẹni bẹ́ẹ̀ dẹ̀ ni yóò mọ̀ fọ́ gbá súnnà sẹ́yìn yóò mọ̀ fọ́ ojú kékeré yóò fi mú ẹ̀sìn yẹn lé nínú àwọn ẹ̀rí bẹ́ẹ̀ ni ẹ̀rí mi ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ pé wa ma yantiqu 'anil hawa in huwa illa wahyun yuha ma náà fi àlìlẹ́yìn ọlọ́ọ̀bá ní wa ma yantiqu 'anil hawa ma yantiqu 'anil hawa kò fi ń sọ̀rọ̀ kan kọ́ jẹ́ pé ìfẹ́ nú ẹ̀ ló fi ń sọ in huwa gbogbo tó bá sọ pátá illa kò jẹ́ nkẹ́kẹ́ wahyun yuha àfikọ́ jẹ́ sí revelation látọ̀dọ̀ lọ́wọ́ bá gbogbo alásìmọ̀ ní pé nínú nǹkan tán pè 'adida súnnà ní àwọn ìtumọ̀ tó pọ̀ ní ìbámu sí nǹkan tí a bá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ nínú súnnà o ní ó gbé ìtumọ̀ súnnà wà lágbánrin ẹ̀ súnnà wà all encompassing ó kárí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀sìn wa ẹ̀yìn sáréyà ẹnìkan sọ fún Imran al-Hisayi radiyallahu anhu ó ń takò súnnà ó ní kò sí nǹkan tó ń fi súnnà sí ó ní kùránì ti tóhun kùránì lásán òun náà ó ti tóhun láti fi sẹ̀sìn ah rọ́mù ṣẹ̀sẹ̀ ya ahmaq àwọn tálàpù a máa bú yẹn wà máa ṣe zámú yẹn ẹni tó bá tọ́ sí èébú wà máa bú kí ni tí ma ya ahmaq ìrẹ́wò mọ̀gọ̀ yìí apọ́kùn pé mú èèyàn òpònú ayírada Wambi, ń bí torí ọ̀rọ̀ tí ń sọ yẹn ọ̀rọ̀ òpònú ni ọ̀rọ̀ afọ́fún gbé mú ìyẹn ni tó ní ohun bùkátà sí súnnà Kùránì nìkan lòun ní bùkátà sí oníyà Ahmad yọ́rọ̀ ọmọgbọ̀ jẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ àtàjìrí àtàjìrí fi kìtàbí láyé zuhra arba'an wọ́n tó ní Kùránì nìkan tó sẹ́sìn dákùn bá mú kò lè bá sọ pé kùránì kan ò tọ́ sẹ́sìn ó lè fi kùránì kí òun kó irun kí láyé ẹ̀dàpọ̀ ẹjí bá ní ti súnnà báwo ẹni kọ́ wá fi kùránì kí òun fún wa ká gbọ́ ẹ̀rí páwọn èèyàn rí ìfẹ́ nínú ń tẹ̀lé yakhuduna mina sunnati ma yuwafiqu hawahum wa yatrukuna ma la yunasibu hawahum kò sẹ́ni kẹta tó dọ̀rọ̀ kó mi súnnà illa annahu la yusalli wa la yasumu wa la ya'takif wa la yahujju wa la yasum àyàfi tí ó bá ní kírun tí ó bá ní gbáwẹ̀ tí ó ní yọ zaka tí ó ní sí àkíká tí ó ní ṣe àwọn nǹkan tó wà níwẹ̀sùn ni ó sọ wípé òun bùkátà súnnà ọwá ni atajidu fi kitabillahi zuhur arba'in ìjẹ́ orí nínú tírà Ọlọ́run bá alkùnrin tó ló fi tó wọ́ sẹ́sìn yìí ìwọ ògbùkátà sí súnnà pé ká máa kírun zúrì ní mẹ́rin ẹnu bá di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí àkó lè dẹ̀rẹ̀ wà láàsọ̀rọ̀ arba'in ọ̀dà kásọpọ̀ orí sì fún zúrì ákèwú jákè ní méjì ákèwú jẹ́jẹ́ níbẹ̀ ọkà bí i ń sọ fún náà ní olóhun orí ó bí lèrè gbogbo ẹ̀bẹ̀ pẹ̀lú tó ti wá rí báyìí ó lè kún òbí súnnà láyé ìbádàlá eléyìí báyìí òun ní nǹkan ní súnnà gbogbo ti sọ pátá ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ló ti bọ́lọ́wọ́ bá ṣe fi alkùnránì ránṣẹ́ sí annabi sallallahu alaihi wasallam náà ló fi súnnà ránṣẹ́ sí annabi méjèèjì wá látọ̀dọ̀ Ọlọ́run bá ní alam tara ila alladhina yaz'umuna annahum amanu billahi bima unzila ilayk ìyẹn kọmọ̀fẹ́ka yóò rí ìdúnà yàtà hákàmílẹ̀ tọ́gùs ìyẹn kọmọ̀fẹ́ka ilé tọ́wà ní sọ́tún nìsá mọ̀fẹ́ka Suratul Nisa lè náà bẹ́ẹ̀ni bẹ̀tẹ́lẹ̀ bá tó sọ wípé ìrà Ànábì sallallahu alaihi wasallam òòrá wọn tí wọ́n ń pèpè tí wọ́n dẹ̀ ń rò pa wọn nígbàgbọ́ sí Ọlọ́run bá àtàwọn nǹkan tí a sọ kalẹ̀ yuriduna yufarriqu bayna Allahi wọ́n wá fẹ́ máa ṣe òpinya láàrin Ọlọ́run bá àti

anábì sallallahu alaihi wasallam sọ nínú hadithu al-Miqdad bin Ma'di kẹrù hadith tó gbajúmọ̀ dáadáa ni alimamu Tirmidhi gbé wá nínú sunan wọn bẹ́ẹ̀ ni alimamu Abu Dawud rahimahullahu ta'ala anábì sallallahu alaihi wasallam ó ń kọ̀ fún àwọn sahaba njọ́ kan pé kan máa jẹ al-humuru al-ahliya domestic donkey kẹ́tẹ́kẹ́tẹ́ anábì ni wọn gbọ́dọ̀ jẹ́ síwájú kánàbí sọ tí ló máa kọ̀ fún wọn yìí wọ́n ti máa ń jẹ tẹ́lẹ̀ kódà wọ́n wà lójú ogun wọ́n ti sèé tó kún kòkò domestic donkey nítorí kẹ́tẹ́kẹ́tẹ́ igbó náà bẹ tó white donkey yẹn in fact zebra kẹ́tẹ́kẹ́tẹ́ ni ṣẹ̀gbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ni zebra so that white donkey ni wọ́n pè ní alhimaru alwahshi alhimaru alwahshi ìyẹ́ lè jẹ́ ah kì ní yíwá báwọn sọ̀hábà lójijì pé tàà ti ṣe tó gbogbo wọn tako Ànábì sallallahu alaihi wasallam kan jọ kan Ànábì ní yúṣìkò an yakuna rajulun muttakihun ala Ànábì ní láìpẹ́ láì jìnà kò ní pẹ́ mọ́ ẹ padà rí ọkùnrin kan tí ó jòkó lórí àríkà rẹ̀ iná pè ní àríkà ni àga tí ajé àga ọlá àga fẹ̀yìntì yóò jòkó wà yóò fẹ̀yìntì kò ní lọ kẹ́kọ̀ọ́ òun ló sì máa dá sọ́rọ̀ ẹ̀sìn fàtíhì alhadisu àdísù ànábì ẹ̀mí ọmọ àbí àṣẹ ẹ̀mí ọmọ wa bá fayakúùlù tí ó máa sọ wọ́n yẹ pé baynana wa baynakum kitabullah sí ẹrẹ́lẹ̀ tó lójú tù sáwà tẹ́ẹ̀sì lè fi bá wa sọ̀rọ̀ tí ó lapata gbọ́ alkùránì nìkan ní o sẹ́rí súnnà yẹ ti dàrú láyífù wà ń bẹ mọ̀dú wà ń bẹ kìníkan wà ń bẹ ẹ̀wọ̀rà nẹ́bí kò tí ẹnu ta bá rí inú alkùránì nìkan wípé ó jẹ́ halali làwọn fẹ́ ní halali tẹ́ ẹ̀ bá sì lè mú wọ́n alkùránì ẹmọ́ kí àdísì kan fún wa gbàgbọ́ anẹ́bí sọ pé yóò ọfẹ́ ẹdẹ kọ̀pẹ́ sí kan ibi dé tuntun nínú àwọn àpẹẹrẹ ìjánẹbí ọlọ́run anẹ́bí ni a jẹ́ sí pé àwọn alkùránì ti ń bẹ ọjọ́ من أحاديث فيقول بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه من حلال سهلنا وما وجدنا فيه من حرام حرمنا إلي تبواري كوجي حرام من القرآن نكلا وعباني حرام أنا بني ألا إتي يملو أتتي دادا أنت وابيك بورو إنما أوتيت القرآن ومثله معه nígbàtí ọlọ́run bá fún mi ní kùránì ọlọ́run tún fún mi ní irú nǹkan tó jọ déédéé pẹ̀lú ẹ̀ mislahu ma'a innama utitu kùránà wà mislahu ma'a ọlọ́run bá fún mi ní kùránì ó tún wá fún mi ní tó jọ papọ̀ méjèèjì lọ́lọ́run fún mi ala innama harrama rasulullahi sallallahu alaihi wasallam mislama harrama Allah Ànábì ní ẹ̀tọ́ dèdè kẹ́nẹ́ ni pẹ̀lú tọ́lọ̀ọba àríkẹ́lá bá ṣe léwọ̀ fún kó yàtọ̀ síra wọn ومن هذا المنطلق ومن هذا المنطلق níbi táà dé yìí láwọn àfáà ti fàyọ wípé a ṣe pé as-sunnatu fil ihtijaj kal-Qur'an níbi ká fi súnnà sẹ̀rí níbi ká mú ẹ̀rí ẹ̀sìn ká mú ẹ̀rí pé kí ní ìwà lára ẹ̀sìn á ṣe ó ti dẹ̀sìn àbíkí ní ò sí lára ẹ̀sìn súnnà àti kùránì bákan náà ni wọ́n jùra wọn lọ as-sunnatu fil ihtijaj kal kùrán nítorí Ànábì ní innama utitu al-qur'ana wa mithlahu ma'a méjèèjì na fún mi in tó jọ tó ṣe dédé pẹ̀lú ẹ̀nà fún mi ay fil ihtijaj náà yíò jẹ́ bó ṣe jẹ́ lábára bẹ̀rẹ̀ ò dúró síbi àwọn bẹ̀rẹ̀ kálẹ̀bà mọ́kọjálà eléyìí tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí fún ọba ma ṣẹlẹ̀ anábi sallallahu alaihi wasallam pé taraktu ni mo fi nǹkan méjì ilẹ̀ sáàrin yí yẹni kí ti bá kú tán nǹkan méjì ń bẹ tí mo fi ilẹ̀ rẹ pé àwọn yẹn ò ní kú wọ́n sì mọ̀ so mo kú kò ní kò túmọ̀ sí lékẹ̀ wà ma in tamassaktum bihima àwọn nǹkan méjèèjì tó jẹ́ sí pé tí ẹ bá gbá mú tẹ gbá mú dáadáa tàmásàktùn bíhìmà láńtẹ̀lẹ́ ìlúbáàdì ẹ̀ ní sọ̀rọ̀ lẹ́yìn mi láyé ẹ̀ ànábì òsìlẹ̀ àwọn ọmọ ìmọ̀ pàrà tí méjèèjì yẹn bá sì sẹ́kù lára kitaballahi wa sunnata rasulihi sallallahu alaihi wasallam ànábì tí a bá ń sọ̀rọ̀ nípa dáwòrò súnnà bí islahi mujtama ilé ìtì wà mẹ́ àti pé ta bá fẹ́ tó àwùjọ wa ṣe níbi gbogbo àwọn aburú tó wà láwùjọ wa nínú àdìsọ́kàn ni nínú àwọn ọ̀rọ̀ ẹnu ni nínú àwọn ṣe ríkèríkèrè ni a padà sí di súnnà nítorí safinatu Nuh súnà tẹ́ ń wò yẹn ọkọ̀ ojú omi Nuh ni ma raqibaha ma raqibaha naja gbogbo ẹnikẹ́ni tó bá bí lè gun ọkọ̀ ojú omi ẹ tó gun súnà tàbí wé ọkọ̀ ojú omi Nuh yóò làkú omi ìparun ilé ìtàwọn ẹjọ́ núhù tí wọ́n gun ọkọ̀ ojú omi ẹ làkúrò nínú ẹ̀ nígbàtí àwọn tí ò gbogbo yarí tọ́lọ́sùn pa ajẹ́gbẹ́ni tí ò bá fi lè gun tí ò bá fi lè wọnú súnà kí ni ó ṣe àhálà yóò parun kò ń ṣe mi ni mo sọ bẹ́ẹ̀ ọlọ́run bá nẹ́bí sallallahu alaihi wasallam àwọn méjì náà sọ bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní kullu ummati yadkhuluna aljannata illa man aba gbogbo àlùmọ̀ mi pátá tó bá dá mi torí ta bá rí àlùmọ̀ mẹ́yẹn ummatul ijaba àwọn àlúmà nẹ́bì tán jẹ́ pé ìpèpè ànẹ́bì torí gbogbo ayé pátápátá lájọ́ta ti bí ànẹ́bì jìdí tálìkì yàmò fi dé umma ànẹ́bì ni wọ́n ṣùgbọ́n umma tó dá ẹ̀wà àwọn ìjọ tí Ọlọ́run bá rán ànẹ́bì sí ni ummatu al-ijaba ànẹ́bì ní àwọn ummatu al-ijaba yìí àwọn tán jámi lóhùn yìí gbogbo ni wọ́n wà illa man aba àfẹ́ni tó bá àwọn sọ́bọ̀ wá ní kọlu wa man yaba ya Rasulullah orí ẹnìkan wà burú títí títí kọ yàrí ànábì ta ni ẹni tí rí rẹ̀ ó burú bí egún tí léwèrè tí ó wà lóhun àjẹ́nà ànábì ní yọ́bẹ̀ o ṣùgbọ́n wà níwì pẹ̀lú ẹnu náà aljanna ni anábì ọlọ́nu náà yíò clear man ata'ani dakhala aljanna kama tẹ̀lé mi wa wà aljanna wa man asani ẹnikẹ́ni tó bá wá lè sẹ̀mí tó yapa mi fẹ́kọ̀t àbà irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n fi ṣẹ́ sọ wípá àwọn yarí pàwọn wà jẹ́nà wọn kà ní wípẹ̀ lẹ́nu ni a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí ò bá tẹ̀lá nẹ́bí ṣùgbọ́n tẹ́yìn rí ẹni tí ó wí pẹ̀lú ẹnu arẹ́bìnrin wọn ní wí pẹ̀lú ẹnu iṣẹ́ ni wọ́n fi wí ọlọ́wà kó sàánú wa hadith mọ́ kàí mọ̀ tafakun alẹ́ Bukhari àti Muslim ló gbé jáde tí gbogbo àlìwọ́n ma panupọ̀ lórí wípé bẹ́ẹ̀ bá ń wà nítọ̀ Ànábì tó fara balẹ̀ jùlọ tó fẹ̀mí balẹ̀ jùlọ ẹ wá sínú Bukhari àti Muslim tẹ́bá wá fẹ́ parí ẹ̀ eré tí Bukhari àti Muslim bá tún wájọ panupọ̀ gbé jáde èyí ò tún lágbára púpọ̀ follow by eré tí Bukhari nìkan bá dágbà follow by eré tí Muslim nìkan bá dágbà wá kàtó wà máa tó àwọn arbab sunan àwọn tí wọ́n kọ sunan kàtó máa wọn papọ̀ mọ́ a máa wọn tẹ̀lé ra wọn Abu Dawud ló tẹ̀lé wọn abẹ́kọ̀ ni lẹ́yìn náà at-Tirmidhi lẹ́yìn náà annasa'i lẹ́yìn náà ibn majah àwọn mẹ́fà yẹn àwọn wọn lágbára jùlọ náà yíò náà jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin ànábìlì tó fún wa ní ìrúbẹ̀ kò ń ṣe òun nìkan nínú àwọn nǹkan tó jẹ́ kó yíwa wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tún àwùjọ ṣe ṣe rí islahul mujtama' yabda'u min islahil afrod ẹmẹ́jì ká sára wa afẹ́tún àwùjọ ṣe afẹ́tún àwùjọ ṣe ọ bẹ̀rẹ̀ láti di kónkálukú tún ara rẹ̀ ṣe nítorí pé ṣe rí al-afrod látara àwọn individuals yìí yatakawwanu al-mujtama ibẹ̀ ni àwùjọ ti sarajọ ẹ̀mọ̀kátá pẹ̀lú àwùjọ ni ilé kan ilé kejì ilé kẹta ilé kẹrin olùpàtàkì pẹ̀lú àwùjọ àbí àfáàlé yàkín jáwádé òyàn ní jẹ́ jama ní tán pè láwùjọ ni al-mujtama ẹ̀rí bá ti pè ní al-mujtama àyè táwọn yẹn ti ń kójọ al-mujtama àyè ìkójọpọ̀ àwọn èèyàn makanu ijtima'i an ismul makani la máa ń pè ní lọ́dọ̀ àwọn ní sọ́fù àyè táwọn yẹn ti ń kójọ ẹ̀rí bá ń ẹ̀dàkùn àwọn wo ni yóò constitute al-mujtama society individual gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí àwùjọ dá ẹjá bẹ̀rẹ̀ láti ilé wa wọ́n kọ́kọ́ jẹ́ kí lè yíjá ó kàdùgbò ẹjá lọ mójútó ilé wa ẹ̀rìn pa àwùjọ dá ẹ̀rìn pa àwùjọ dá ọ̀rọ̀ kan mẹ́jì kan náà àwọn aláburú sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó dáa ni ó ní àkíìmù dáúlátà islam fi nùfúsìkù takùn fi bìládìkù ìjọba ẹ̀sìn ìjọba ẹ̀sìn afẹ́ máa lòfin ẹ̀sìn ẹjí ẹbẹ̀rẹ̀ láti inú lé yín ìwọ máa lòfin ẹ̀sìn inú lé yín kí àfáwà ṣùwẹ́bù náà nú lé tí wọ́n náà káwọn náà máa lò àfáwà zùbẹ́rù náà káwọn náà máa lò tí wọ́n so papọ̀ mọ́ wọn àkíyímú dáúlẹ̀tẹ̀ ìsìlámi fi nù fósìkùn o ń kálukú ẹgbẹ́ ìjọba ẹ̀sìn dìde nínú léyìn takum lakum fi ìbìládìkùn yóò padà ìjọba ẹ̀sìn tẹ́ ń wà yóò dùn nùlú yìí nítorí pé tí gbogbo lébọ̀ kábá ti ń lo ṣẹ̀ríà ẹ̀dàkùn torí ọlọ́run bá àwùjọ lo ṣẹ̀ríà bá lo fẹ́ kí gbogbo ìlú mọ́ ẹjẹ́ kó ń kálukú bá wájú wọn ẹ̀rí pé gbogbo ìlú ọmọ ẹ̀yà kan gbá bí ẹnu tí lẹ́yìn ti bí tí lẹ́yìn ti bẹ̀rẹ̀ mọ́gbà kọjá bẹ̀ ẹnu bí tí lẹ́yìn ti bẹ̀rẹ̀ tó parí sínú ẹgbà ṣẹ̀rí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tí náà àkọ́wọn náà mọ́gbà tí àbẹ̀ wọn kọ́gbà tí wọn náà àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tí wọn náà káwọn náà gbà tí wọn náà kó kálukú wá gbá iwájú talé rẹ̀ àwùjọ máa bí ó dọ̀tí kò sí nìkan láyé tẹ́sì rí dọ̀tí máa ìtumọ̀ rẹ̀ nìyẹn islahul mujtama yabda'u min islahil afrad afẹ́ tó àwùjọ ṣe ó bẹ̀rẹ̀ níbi ká tún ohun kálukú lẹ́yọ kọ̀ọ̀kan ṣe tí wá láàrin tún ara wa ṣe Al-Imam Malik rahimahullahu ta'ala ó ti sàlàyé fún wa lan yusliha akhira hadhihi umma ìgbẹ̀yìn umma yìí kò sí tó lè tún ṣe illa bima àyàfi nǹkan tí àwọn ẹni ìsájú àlùmọ̀ ìfidà ibẹ̀ náà ni dáadáa àwọn ìgbẹ̀yà àlùmọ̀ ìwà òun ló fi jẹ́ sí pé àwọn àfá ò fi ìtẹ̀lé rípa àwọn ẹni ìsájú eré wọn fi ṣeré ká máa tẹ̀lé rípa àwọn ẹni ìsájú eré nítorí pé àwọn ìrẹ́ wọ́n dá ọlọ́run sì yọ́nú sí wọn ètí wọ́n sì lò náà lògùn iná sì lògùn táwa náà lè lò táà lè fi rìsọ́tì tí wọ́n rí تريد النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على اليبس ọ̀fẹ́lá ọ̀fẹ́lá ọ̀wá rin ojú ọ̀nà ọ̀la ìwọ ti rọ́kọ̀ ojú omi tí ń rìn lórí ọ̀dà ọkọ̀jú omi rìn lórí ilẹ̀ ó túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ nǹkankan yóò rin ojú ọ̀nà nǹkan yẹn àwọn kan wá ti rin ojú ọ̀nà yẹn rí wọ́n rọ́lá wọ́n là gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ là ojú ọ̀nà táwọn ẹni ìsáájú rìn yẹn tá bá fẹ́ ṣe náà ni gbogbo wa náà láwọn pé ẹ̀dàpọ̀ àwọn olú ti ṣe kó tẹ́yàn bá ṣe nǹkan tó ah, wá gbé gbági àwọn ìrìnà àwọn náà sí wá pé abèrè ní ah, sínà wọn náà sí wá bèèrè àwọn èèyàn máa ń bèèrè ní káwọn olójí ṣe fi ní ìrí kan wá lọ gbàmọ̀rẹ̀ látọ̀lọ́ wọn ọlọ́ọ̀bá kó sànú wa wọn ló fi jẹ́ sí pé àfáwà Abdullahi bin ẹ máa tẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni ìsájú ojú ọ̀nà sallallahu alaihi tó làkalẹ̀ yẹn ittabi'u ó ní ẹ máa tẹ̀lé wala tabtadi'u ẹ má dá nǹkan kan lẹ̀ fún ara yín pé ẹ máa tẹ̀lé pé máa lò láti fi sin ni ni kufitu tẹ́sì now ìyẹn jẹ́ bó ṣe jẹ́ mẹ́yẹn ẹjẹ́ máa mú ní ṣókí báyìí kí ni wọ́n ń pè ní àsọ́nà pàdàkì definition náà mo sì wà rí ìgbàtà ń pè ní àsọ́nà mo ní láha i'tibaratun 'adida ó ní àwọn ìtumọ̀ tó pọ̀ yutlaqu as-sunnah wa yuradu biha ìgbà míì tán bá lo àsúnnà ní tán máa ń gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ma udhifa ila an-nabiy sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw taqririn òun náà ni gbogbo ọ̀rọ̀ ní o tán bá sí àfitì ọ̀rọ̀ ń pé ọ̀rọ̀ ànábì rẹ̀ sunnanu wa alaikum era lá não àmì àmì amém amém amém amém amém amém ẹ̀yí orí ti mo ló wà yìí náà kéèyàn dúpẹ́ lọ́dọ̀ mi. náà bẹ́ẹ̀ ni. wọ́n á fẹ́ kẹ́ bá mi ṣàdúrà gbogbo àwọn tí wọ́n ṣàánú rẹ̀ àwọn gbé ah, gbé mẹ́tẹ̀ ìyábíjáde ní ọdún títí ọgbẹ́ mi lọ sí tù yìí àwọn lóya kọ pé kò wọ́n mi lọ sí bẹ́ẹ̀ náà títí tí mo dé bẹ̀ mo sì jẹ́. alhamdulilah. wọ́n á dúpẹ́ lọ́dọ̀ mi ẹ dákun ẹ bá mi ṣàdúrà gbogbo àwọn tó ń ṣàánú ọlọ́run bá yóò gbàdúrà yín ọlọ́run bá yóò sì gba ọpẹ́ yín nínú ẹ̀kọ́ islam náà ni pé bọ́lọ̀n bá sóre fún ìyàká dúpẹ́ fọ́lọ́run ọlọ́run sì ní bẹ́yàn bá dúpẹ́ orí la ìṣẹ̀kẹ́ tó láàbì ìdánilẹ́kùn ọlọ́run ilẹ̀ bá ti ń dúpẹ́ mọ́jẹ̀mú ni ẹ̀wẹ̀ máa dúpẹ́ ìní ọlọ́run bá máa ṣe ọlọ́run wá kàn pa la àzì ìdánilẹ́kùn sábẹ́ ọlọ́run bá ń gbà tẹ́ dúpẹ́ yìí àtàwọn orí ọlọ́run bá tí ẹ mà tẹ́ dúpẹ́ lórí àdómí tí ẹ mà tó tẹ̀ pọ́pọ̀ lórí tẹ̀ dúpẹ́ ìlọ kọlọ̀n wa gba ọpẹ́ yín kọlọ̀n kó sì má ka ọwọ́ àánú ẹ kú lórí nígbà kankan ọlọ́run bá yóò tún bá wa sí àlékún àánú yín jù bá ìlọ àbó ti jẹ́ nìyẹn so ṣùgbọ́n èmi tó wá fẹ́ rí wípé emilẹ́kún wà ẹfẹ́ kí n bá yín di sàdúwà bẹ́ẹ̀ èmi wá fẹ́ rí pé ẹ̀yin kẹ́ tó wá fẹ́ ní bùkátà sí jẹ́ mi lọ ẹ̀yin gbọ́ ìrànà mo tún wí pé ẹ̀yin náà wá tún fi ṣe sọ́lápọ̀ fún yín padà nǹkan ò tí ó bá ní bẹ́ẹ̀ sí náà kò sí láìfí inú àwọn custom tó ti wọ́pọ̀ láwùjọ wa òun ni pé àwọn èèyàn fẹ́ dúpẹ́ fọ́lọ́run fọ́n mọ́ mú ọpẹ́ wá fáwọn àfà màmá ẹgbọ́n mi àwọn èèyàn fẹ́ dúpẹ́ fọ́lọ́run ṣe wọ́n wá mú ṣe máníjà ọlọ́run àwọn àfà àbí àkántáǹtì ọlọ́run àbí èmi ọmọ tí ó fi jẹ́ pé àwọn àpá ọlọ́run ní ọmọ sórí àwọn àpá àdínà gbogbo rẹ̀ sápò kò yé mi rí láti jọ tí mo ti mọ́ pé ọlọ́run ní sórí náà níṣẹ́ ó ti yé mi ọlọ́run ní káwà ní ẹ̀kú láàrín ṣùgbọ́n ṣe rí aláti bá bẹ́ bá fẹ́ dúpẹ́ kò jìbà tẹ́ bá mú wá kẹ́ tó dúpẹ́ fọ́lọ́ kódà bẹ́ ní abáyín dúpẹ́ àbáyín dù iná là máa dù yìí kò tí yẹ bá yìí sí ṣùgbọ́n àwọn kan ti àwọn àfáà kan ti jẹ́ kó yọ fún àìdúpẹ́ gbẹrẹ fún àìdí ìsàdúrà lọ́fẹ̀ẹ́ ọlọ́run náà wọ́n gbàdúrà àwọn àfáà náà wọ́n gbowó ṣèmí ọmọ bí téèyàn ti ń ṣiṣẹ́ yẹn ti ń gbowó téèyàn òṣìṣẹ́ rẹ̀ ó ṣe báyìí sí torí ọlọ́run lábẹ́ ọlọ́run ni ó gbàdúrà àwọn làwọn wà láwàgbó àdúrà ọlọ́run sápò ṣe ẹ̀rùn pé ìgbàgbé yẹn jọ lọ́nà lè ní ìgbàgbé yẹn jọ lọ́nà lè ní ló ṣe bá nìsìn so èmi sì rí bẹ́ẹ̀ mo rí àwọn tí wọ́n tún wá fún mi lówó nísìn náà mm, àwọn rí ọdọ̀ bá kó wá bá sàwọn náà àmín àmín àmín bẹ́ẹ̀ àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín nǹkan wa lọ́mọ jù àmín o àmín o àmín àmín àmín àmín mà so ẹ wá gbà ìmínà ti sọ́dá kọ padà ẹgbẹ́ má bínú mi nǹkan wà láì bínú sí yìí tí ó tó ẹra wọn ẹpẹ̀lẹ́ náà àà èyí ò jẹ́ bó ṣe jẹ́ mẹ́yìn eléyìí tí a ń bá lọ ni pé ìgbà míì tàbá sọ pé sónà àwọn kan tó wọ́n gbà dúró pẹ̀lú ẹ̀ kó náà ni ọ̀rọ̀ tí wọ́n fi ti sọ́dà Nábì sallallahu alaihi wasallam pé ọ̀rọ̀ yí ọ̀rọ̀ Nábì ní sónà àbí iṣẹ́ tàbá fi ti sọ́dà Nábì sónà ni àbí ìntàn bá fi tì sí pé lásìkò ànẹ́bì wọn a máa ṣe nǹkan báyìí ànẹ́bì òsìtàkù súnnà nínú àwọn àgbọ́yé súnnà nínú kátánpẹ̀ ní súnnà ẹ̀dàkùn torí ọlọ́run ni ó lè kó bá wùjọ wa nù mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dàkùn sọ fún mi ẹyọkan tó bá yẹ pé nù mẹ́tẹ̀ẹ̀ta ìpé à àmẹ́yọkan yìí ah, ló lè kó bá tí ò bá bí lè kó wáwùjọ wa a jẹ́ pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò ṣe kíni yóò tún àwùjọ wa ṣe nítorí pé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbé ànẹ́bì dìde láti wá tún àwùjọ ṣe ni kìí sí láti wá ṣe kíni láti wá dá àwùjọ rú ìgbàtà náà bí jẹ́ dìde rẹ̀ ọba àwọn èèyàn nínú ìbàjẹ́ eléyìí tí kò ní akẹgbẹ́ ìbàjẹ́ alákọ̀ọ́kọ́ tó burú jù tánàbí báwọn èèyàn lórí ẹ̀ òun náà lẹ́bọ̀ ṣíṣe pẹ̀lú Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹbọ ṣíṣe ìbàjẹ́ alákọ̀ọ́kọ́ ni ànábì dẹ̀ tún àwùjọ ṣe níbi ẹbọ àrẹ̀ tí ó gbé súnnà ní kíni o ní tánàbí bá sọ àwọn nǹkan tánàbí sọ tó lákọọ́lẹ̀ yìí tánàbí fi tún ẹbọ ṣe yìí ó tún àwùjọ ṣe ní àbọ́bà àwùjọ jẹ́ ali bí musulmi ka bá sọ pọ́pá òjò jẹ́ ẹ̀yí ó kọ rẹ̀ jáde kó ní islamu ẹbí fáìlì ó kọ rẹ̀ ẹgbẹ́ fáìlì lọ́sọ́dọ̀ àwọn kèfèrí wọ́n gbá wọn gbá ọmọ ìyá wọn ni kò ní ìdíká gbà ó ti bá wọn lálejò nìyẹn nínú zúmrọ̀ wọn lọ́wọ́ sì gbèdìde sí èmi ò fẹ́ mọ́ kíyàn sọ wípé ànẹ́bì wá bá àwùjọ jẹ́ ni àbí kankanú àwọn ìṣesí ànẹ́bì ọwà bí dàwùjọ rú ni àwọn èèyàn ń sọ pẹ̀lú ìṣesí o àwọn èèyàn ń sọ pẹ̀lú ìṣesí gbẹ́ẹ̀dàkùn kí ni wọ́n ń sọ ẹwà eléìwálé eléìwálé eléìwálé eléìwá àsìkò kọ̀mpútà àbámọ́ sí lásìkò kọ̀mpútà àbákáwà lásìkò kàkúlétọ̀ kí lọ́kì pẹ̀lú àsìkò kọ̀mpútà tàbí wọ́n ń yọ́wà lásìkò kọ̀mpútà èmi ọmọ àsìkò kan tó yàtọ̀ àsìkò kọ̀mpútà àtàsìkò tẹlifíṣàn èmi ọmọ tó yàtọ̀ ní gbogbo ẹ̀ sáti sẹ̀sìn lè nímọ̀ wọ́lọ́mọ́ bó ṣe ń pín àsìkò ni ti fóònù gbogbo àwọn ìyẹn rèé àwọn èèyàn wọ́n fi àdàwùjọrú tó yẹ́ sí pé ẹ́rí pé wọ́n mọ̀ fi rìnlẹ̀ báyìí pé àwọn kí ní yóò rìnlẹ̀ bá nàbí ṣe àwọn yóò dẹ̀ mọ̀ sọ wípé ọmọ tó bá dẹ̀wò nínú lé ti wáyìí ni ní nǹkan tán pè ní súnà nẹ́bí fọ́sọ́ pé yọ́ dalé ti yúrú tí ó dalé àwọn ẹni ìsájú rú àbárú ilé lọ́rọ̀ àwọn bàbá wa kan rí ẹ̀dàkùnrin ọlọ́run ẹ má mà sún àwọn àgbàlagbà lébìí ràn mọ́ because ìṣẹ́rí ẹ̀rí burúkú tí ìyàn táwọn èèyàn máa ń jẹ́ lórí àbàbàbàtà sí lọ pé ẹ̀dàkùn ẹmọ̀ fáwọn bàbá ilẹ̀ kí ọlọ́run bá kó dáhùn fọ́mà sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ ọsọ̀wọ́ owó àgbà ní ọ̀lẹ́ yìí a ń bàbá wa dáadáa yìí náà ọlọ́run jẹ́ kí ààrùn ọ̀pẹ́ bàbá ní wọ́n ní 200 naira yìí ọlọ́run àbá àti sọ́wọ́ nǹkan láwùjọ yìí wọ́n ní 200 naira yìí wọ́n ní báwọn àwọn ìsàbàdúwà fún àwọn bàbá gbónà ti kókọ bàbá náà alájì táyé ẹmà ṣe òun ẹmbà mi lọ alájì táyé wọ́n ní káwọn kábà àwọn ìsàdúwà fún wọn àti gbogbo ọmọ ẹ̀yìn ìdí òfin ẹ̀yìn òfin wọ́n ní kábà ìsàdúwà fún wọn tó ọlọ́run alájì táyé mọ́sàbàwà foríjì wọn wọ́n bẹ ẹ́ẹ̀kà gbogbo ẹ̀rẹ́ ló nílẹ̀ àforíjì ọlọ́run mọ́sàbàwà foríjì alájì táyé ọlọ́run mọ́sàbàwà ṣàánú wọn mo rò pé nínú àwọn ìkan ládùúgbò ni alájì táyé wà tẹ́rẹ pé àdíkọ́kọ́ sàdúwà wọn náà mọ́ àdúwà tẹ́lẹ̀ nípínlẹ̀ wọ́n tún wá fẹ́ ká tó tún ṣe ní inú àwọn bàbá tó ń nífẹ̀ẹ́ yín pẹ̀lú dáadáa tó wọ́n sì fi hàn ní gbangba báyìí òun náà ni bàbá wa tí wọ́n fowó àdúwà ilẹ̀ so wọ́n ní kọ́lọ̀bà kó bá mú yíjú ọlọ́run fi ń sàṣíwájú dáadáa ọlọ́run má sọ yín dèrò ẹ̀yìn ọlọ́run sì má fi yín sàṣíwájú bí aburú má sì fi yín sèrò ẹ̀yìn bẹ́ ọlọ́run má fi yín sàṣíwájú bí dáadáa ni so a kí ọlọ́run bá kí ó dá gbogbo àwa tí a jẹ́ ọmọ ìdí òfì ọmọ ẹ̀yìn òfì náà tí a pè mí náà mara yí ọmọ ẹ̀yìn òfì <laughs> ọlọ́run ó ṣe àlékún ìkẹ́ rẹ̀ lórí wa àti àlùbáríkà rẹ̀ náà bí ìrìn náà tó ṣe lọ nìyẹn kálẹ̀bà ọ̀rọ̀ yíyanjú ẹ̀dàpọ̀ ẹmọ́jàmúwà jù àmà ẹmọ́jàmúwà ma yọ ma gbàṣẹ̀kù jẹ́ dẹ̀dẹ̀ eléyìí báyìí lára àwọn súnnà ni wà yóò tọ́lákù súnnà wà yóò rọ́dù bí ha ìgbà míì tán bá dẹ̀ sọ pé súnnà in tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni nǹkan tó jẹ́ ìdàkejì bídá ìdàkejì bídá lọ́nà pè ní súnnà eléyìí báyìí rẹ̀ òun náà ni ìlànà tánàbí sallallahu alaihi wasallam gbé kalẹ̀ bídá ni àwọn ìlànà tí àwọn èèyàn dálẹ̀ tí ò sí níbàmú sí ìlànà Nábì sallallahu alaihi wasallam eléyìí súnnà Ànábì sallallahu alaihi sọ nínú hadith eléyìí tí al-Irbad ibn Sariya tó gbà wá hadithi al-Imam Tirmidhi wọ́n gbé jáde al-Imam Nasa'i náà gbé jáde pẹ̀lú àlékún lọ́dọ̀ tí wọn ó ní wa'adana Rasulullah sallallahu alaihi wasallam maw'izatan baligha ọjọ́ kan Ànábì ṣe wáàsí kan fún wa ní wáàsí tó dógúngú dáadáa wajilat minha qulub wáàsí ẹ̀ kàṣẹ wà sí fún yàn kẹrù ọlọ́run bá báyàn kẹsẹ wá níwájú káwọn yàn kàn máa rẹ́rìn ẹlòmíì tábá níwà yìí ti ń gbọ́dọ̀ wà lórí fóònù ẹ̀ kò sáǹfààní kan láìjọ́ tí ti ń gbọ́rí kọ̀mọ̀rún kí bẹ́ẹ̀ ni ó màgbà láṣe bẹ́ẹ̀ ni ó gbá kídà yìí amákẹ́ni ẹ̀rín àtijọ́ kámọ̀ ṣe àwàdà kámọ̀ ṣẹ̀fẹ̀ tí wọ́n bá ṣe wà bá ti fòwòsùwé kúkú ṣe wà ṣùwé lójú pálí wọ́n bá yìí sojò gẹ́ àtòtòrò kó ewu là ń ṣe wà sí àjẹ́rin pa èèyàn sàídé ò sì wá kí ni gbogbo orú àwọn ọmọ àwọn ìwé lẹ́kún ti wà wà sí àwọn èèyàn sunkún ẹ̀mí ń pé hey ọlọ́run tọ́ wọ́n sẹ́ sàánú wa o wà fẹ́rọ̀ fatimina lẹ́yìn àwọn èèyàn sun ẹkún omi omi ń jáde lójú àwọn èèyàn fàkúnnà ya Rasulullah àwọn sọ pé rẹ̀ ànábì ka annaha maw'idatu muwaddi' wáàsí yìí jọ bí wáàsí ẹni tí ń dágbére kò ní sí láàrin wa wà nábì à ń ń dágbére ló ní kí wọ́n gẹ̀ẹ́sẹ̀ tó tọ́ wọn nípa a máa tẹ̀lé táàdẹ̀ ní sọnù tó rárí kò tí ń lọ rí ní usikum bi taqwa àkọ́kọ́ àsọtẹ́lẹ̀ tí máa sọ fún yín pé ẹ páyà Ọlọ́run ẹ ṣẹ̀rí tí ti ń bẹ nínú ìgbésí ayé èèyàn wàláì bóyá sí sàkání ọlọ́run ni àbí sí sàkání àwọn èèyàn bí tiwa ọlọ́run mọ̀mọ̀ fẹ́ ọlọ́run mọ̀mọ̀ fẹ́ bẹ́yẹn báyìí ti fẹ́ pa ojúṣe kan tọ́lọ́run bá lékẹ́ lápá wá láṣẹ rẹ̀ ti yẹ́wọ̀n pé ee ẹ̀rọ ọlọ́run sí ń bà mí ọlọ́run mọ̀ fìyà jẹ mí tí bá mọ̀ pàkíní tí dápẹ́ níbẹ̀ ọlọ́run yẹ ọlọ́run bá ní anábì sọlọ́sọ sọ ayé yìí fi ní dàrú ó ní pé àwọn olórí yín ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ máa tẹ̀lé wọn o ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu nínú tí ò jẹ́ kí ayé rójú lónìí tí wàhálà bí ń ṣẹlẹ̀ tẹ́jì àwọn èèyàn dálẹ̀ lónìí pàápàá jùlọ nílẹ̀ lárúbáwá ọwọ́ rẹ̀ kọ́kọ́ tèkú ọwọ́ ìjọba lè kú dáwà àwọn aláwà ń bèèrè kú tọ́kọ àbáwà ìwọ́nà ní padà lọ sí tí bàbá rẹ̀ náà padà wá lọ ìwọ́nà padà tẹ̀lé bàbá rẹ̀ ní àdẹ́bì ní wàsánmù ìwà tọ́ àwọn olórí yìí ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ máa tẹ̀lé wọn wà ń ta àmàrọ̀ àríkùn àtùn àdẹ́bì wá sọ tí in tí ò ni tó bá jẹ́ sí pé ẹrú nínú Islam a kì í fẹ́ ẹrú sí olórí ṣùgbọ́n ó padà di pé ẹrú padà dolórí tó tẹ́ ti dolórí náà tàbẹ́kọ̀ tọ́kọ̀ olórí ìyẹn ni pé ẹni tí ó yẹ kó jẹ́ olórí tó bá ti jí olórí ọ̀rá paládé bẹ́ ẹ má gbọ́rọ̀ sí lẹ́nu ẹ má tẹ̀lé tó pé aburú tó wà ń bí kẹ́ẹ̀lẹ́ ní gbọ́rọ̀ sí lẹ́nu ẹ fẹ́ yọ ó pọ̀ ju aburú tí ó wà ń bí kẹ́ẹ̀lẹ́ fẹ́ má tẹ̀lé lọ Ànábì ní wa iyyakum عربي والسمع والطاعة وإن فإن وإن تأمر عليكم عبدي فإنه من يعش منكم بعدي عربي nítorí pé ẹni tẹ́mi rẹ̀ bá gùn lẹ́yìn tí ń bá kú tán فسيرى اختلافا كثيرا yóò rí ìyapa tó pọ̀ ìyapa tó bá wa mùsùlùmí lónìí ọ̀pọ̀ àbókéré <laughs> àwọn mùsùlùmí lábẹ́ ìyapa jù láyé ìfẹ́nú sí ń bẹ àtagídí àdínì agidi tí ó dá ń bẹ fún àwọn èèyàn wà lọ́yìn yàrá ẹ̀rọ ìlànà yìí sàrámà lókùn hmm. nàwà kéfè ẹ̀sìn ẹ̀yìn ẹ̀sìn ẹ̀yìn sàrámà lókùn tàbí pé sàrámà lókùn tó ní ẹ̀sìn kan lọ tàbí bá pé ìsìlámù pín lórí sí pé ẹ̀sìn sàrámà lókùn ọ̀tọ̀ ẹ̀sìn wà lókùn sàrámà ọ̀tọ̀ àwọn èèyàn islamu kan àmì mú wá wáyé pé ní sàlámà lékún ní ìsìláàmù tó ní túnmọ̀ ẹ̀ẹ̀já padà síbẹ̀ ó bá ìyẹ́ ìjẹ̀yìn wà lékún sàlámù náà ní ẹ̀ẹ̀já padà síbẹ̀ ìsìláàmù òpó orísìírísìí kò sí pé ọlọ́run bá ò ní òṣùwọ̀n sàlámà lékún lọ́tọ̀ lọ́dọ̀ lórí ìbìnà kìyàmà pé ẹ̀yìn sàlámà lékún ẹ̀yìn tó agídí yí ọ̀dá Ànábì ní nǹkan bá dàrú bẹ́ẹ̀ fa'alaykum sunnati ẹbẹ́ tún àwùjọ ṣe Ànábì ní kí lọ́jọ́ rẹ̀ lóyìn torí alaykum ìtumọ̀ ní pé ó jẹ́ ọ̀ranyàn lẹ́yìn lórí súnnà ní Ànábì ilẹ̀ ibi tún ṣe nígbàtí nǹkan bá dàrú wa sallallahu alaihi tó ń ṣe gíní o tó jẹ́ opposite bídá ibi tí mo ti fẹ́ mú wá gangan nìyẹn ṣàgbé mo ti mú wá fún wa lápẹjúwe súnnà tó jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ àti ìtàkọ̀tọ́síwájú ànábì sallallahu alaihi wasallam mo fẹ́ mú àpẹjúwe súnnà tó ń jẹ́ ìdàkejì bídá wá nìyẹn fa'alikum bi egba mu dáadáa atamassuk oni kiyan gba nǹkan mú ku gba mu sisin ànẹ́bì ní tàbá gbà mú tán àti gbàmbá ẹ̀tún wá bẹ̀yìn dìmú papọ̀ mọ́bí tẹ́ gbàmbá ìyẹn kọ̀rọ̀ ẹ̀kẹ́ èyàn gbà nǹkan mú gidi ọdún wábẹ̀ yìí dìmú sẹ́pàá yóò wà ẹ̀dá bùsùn lọ bí wáyé tó wà nígbà tó gbà nǹkan mú gidi wá bí yìí òyìn ẹ̀sùn pọ̀kẹ́ ẹ̀wọ̀n pẹ́ ẹbá dọ́dọ̀ eléyìí tẹbá fẹ́ sà láti gbà nǹkan eléyìí lè bù yín jẹ́ o eléyìí tó fi yín àtọwọ́ gbà nǹkan mú papọ̀ yìí torí pàṣẹ pé ti mọ̀ yí pé àsìkò yẹn béèyàn bá gbá súnà mú báwọn yóò jábọ́ mélòó mélòó àwọn èèyàn lónìí tó yẹ sí pé àwọn náà máa pàtàkì pé when I was like you àbá náà ti ṣe súnà ní mo ní à ìdà burúkú lẹ mọ́ ń pa yìí <laughs> ìdà burúkú ń pa ibá Nígbà when I was a student like you, táwọn náà wà ní student, in fact, mo active gan, mo active gan gbà ẹ̀rẹ̀. Oyún náà jẹba padà, jẹba padà bọ́ sínú ayé tán sí tí ẹ̀yìn náà padà iṣẹ́ gidi. <laughs> Iṣẹ́ òṣì láti ṣe báyìí iṣẹ́ gidi tí ń rí tí ó gbà súnà lọ́wọ́ mi Ọlọ́run dákun má jẹ́ rí láyé ah, iṣẹ́ gidi kọ́ ni yíò wọ̀nyí lẹ́n pẹ̀ iṣẹ́ gidi iṣẹ́ ìmọ̀nù iṣẹ́ burúkú nù in tó bá gbà súnà lọ́wọ́ yàn àkọ́dàkùn ah, Ọlọ́run ó bá kù ìṣẹ́jú kan tí yóò fi súnà lẹ́ báyìí Ọlọ́run dákun mò ń bẹ̀ ọ́ pẹ̀lú wàláyà burú ni fún yàn kí nira òun kí wá lóore tó kù ní ayé máa nígbà tó bá jẹ́ sí pé wọ́n dára dán tí yẹn ti kúrò ní díẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iná wá tó wá padà ìyẹn wọ́n tó wá padà sí kẹlkẹl bí yẹkí ẹyẹ bí ajá tó bì ní tó máa ádá ilé tó tún wá padà síbẹ̀ ọlọ́run mẹ́jẹ àríláyé àdẹ́bí wa ẹgbù aléhàbí náwájì àdẹ́bí wa kìlọ̀ ní ẹwà sọ́ra ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ àwọn àdádálẹ̀ àlámọ̀rí ẹ̀sìn ẹ ṣọ́ra àwọn yìí ni máa ń bà àwùjọ jẹ́ ni tẹ bá rí àwùjọ kan tí bá ń bàjẹ́ wallahi bídá ní bà àwùjọ jẹ́ kódà àwọn bàbá wa mọ̀bẹ́ wọ́n ní bá wa pa bàwà rẹ̀ bí díà sìtáàdì lẹ̀ ẹ̀dàkùn tí nǹkan kan máa jẹ́ tàṣìtáàdì pátá àwùjọ sí àwùjọ àṣìtáàdì gan wá dáwùjọ orú so anábi wa iyyakum wa muhdathatil umur iyyakum kalimatu tahdhir wọ́n ma fi ń sọ́yàn lára ni arábi ni ẹ sọ́ra dáadáa kúrò níbi àwọn àdádálẹ̀ àwọn tuntun tuntun nínú ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'ah arábi tó gbogbo bídíà yanya owó àdádálẹ̀ yanya bídíà ni wa kulla bid'atin dalalah arábi gbogbo bídíà yanya kí lànàbí pé jama anù anù lànàbí pé gbogbo bídíà kẹ́nìkan wádé lónìí ẹkọ́ ní bídíà ní ṣùgbọ́n bídíà tó dáa àdẹ́tò dákùn torí ọlọ́run kí ewu ní ká múnù wà tànàbí báyìí tó rárẹ̀ bí ní gbogbo bídíà lánù wọ́n ní bídíà kan bẹ̀ tó dáa dákùn wọ́n náà fún mi ní márùn inú wà tànàbí tàbí kí n tẹ̀lé ọmọ àkówọ́ náà òtọ́ ni bóò ní ṣe eh, léwà tànẹ́bì kalẹ̀ tó wà tí wà ní tàbí kí n tẹ̀lé náà tó wà níwò ọlọ́wà kó sàmìwà ànẹ́bì ní ilé ìbáyìí torí gbogbo bídíà ànù ní gbogbo àrùn lè ní inú ẹlọ́mọ́ ń gbìyàn lọ ilé ìjẹ́ àlékún tí àlùmọ́mù tó ẹgbẹ́ tó bá ti dákọ̀ súnà irú nǹkan tí a mọ̀ gbọ́yé bẹ́ẹ̀ ni na bákan náà àwọn ọ̀nà tí súnà pín sí eléyìí láì láwọn èèyàn máa gbọ́yé jùlọ òun náà ni ìdàkejì ọ̀ranyàn ọ̀ranyàn in ti ń sọ ọ̀ranyàn wọ́n tẹ́mà tí wọ́n dákọ̀ súnà lórí yàn ẹ wà fúnlẹ̀ mọ́ àgbọ́yẹ súnà ní bí ah, sí díẹyọ yìí bàbá sí ti ní súnà o àgbọ́yẹ yà pé in tí èso ọ̀rọ̀ àyàn anabi ọ̀rọ̀ ànábì èso ọ̀rọ̀ àyàn ọ̀rọ̀ ànábì náà wípa àti kanu nínú hadithi sí yawa aisha radiyallahu anha tó gbà wá man ahdatha fi amrina hadha ma laysa minhu fawarad gbogbo ẹnikẹni tó bá dáadáa lẹ́kan sínú ẹ̀sìn wa yìí tí ó sí nínú ẹ̀ àdá padà sí ní ànígbà lọ́wọ́ ẹ̀bí dí àní àfin gbẹ́sìn ga ní ẹ̀ mọ̀ tara rẹ̀ ta ló ní fi yíò gbẹ́sìn ga àwọn òṣè bídíà nígbà tó ń wá lọ tẹ́ ìwọ́wá bẹ́ bí bí ọmọ pé ó lè gbẹ́sìn ìjà pẹ̀lú bídíà ọmọ rẹ̀ sí ń lẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ádà padà sí wa fi riwayatin li Muslim nínú ẹgbọ́wá tí Muslim man amila amada ẹni yóò tó bá ṣe iṣẹ́ kan nú ẹ̀sìn iṣẹ́ sìn laysa alayhi amruna àwa wá iṣẹ́ yẹn àwa wá díẹ̀ títí ààrí pàánàbì lóní kó ṣe fahuwa radd Ànábì ládà padà sí ní ìdàkejì súnnà aburúnù bídíànù ẹ wà lè rí bí tánàbí sọ́lọ́sọ́lọ́m tí ń sọ̀rọ̀ bídíà láyé àdúkọ́ máa sọ́lì ọmọ ikú lára ibi aburú ẹ̀ kò rí báyìí sí nam kíyàn wá gbọ́ àgbọ́yé súnnà lọ sí di pé in tó jẹ́ in tí è sọ̀rọ̀ yẹn ni nìkan alábòsí lẹ́ni ìṣe nítorí pé lọ́dọ̀ àwọn alfuqaha láàrin tọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yàn àti tí èso ọ̀rọ̀ ẹ̀yàn ìgbà wọn wá wò pé kí làwọn lè gbé kalẹ̀ gbónáhùn yìí kéṣọ́ irú definition yìí kéṣọ́ ìdánilẹ́bì ló ti wà wò ipé súnnà yìí tí ìbájú sọ̀rọ̀ ẹ̀yàn ní súnnà àwọn fùkọ̀há ni wọ́n gbé kalẹ̀ wọ́n sì máa tí wọ́n ń wí àwọn èèyàn lọ máa ń mà tí ìfẹ́núbọ̀ wọ́n yìí wọ́n bá wọn sọ èdè tí wọ́n sọ ní tí wọ́n gbọ́yé wọ́n bá wọn gbọ́yé nǹkan táwọn wí ni in tí èbá jí sọ̀rọ̀ ẹ̀yàn kódà kò bá jẹ́ náà Al-Qur'an ló wà àwọn ẹwà sọ pé ní tó bá ti wà náà Al-Qur'an lọ́rọ̀ yàn tẹ́lẹ̀ tó bá ti wà látọ̀dọ̀ Ànábì èyí ò sún náà nù à àwọn ìyókù ọ̀dọ̀ tàwa ló ti wá Al-Qur'an gan fún rẹ̀ ta ló gbé wá Al-Qur'an náà Ànábì ló gbé wá Ọlọ́hun Allah subhanahu wa ta'ala ò dẹ̀ fi kíni kò fi ọ̀rọ̀ Ànábì ṣeré Ọlọ́hun ní wa man yushaqiqi ar-rasul gbogbo ẹni yòówù tí ìbá tí ìbá ṣe tí bá ń yapa nabi sallallahu alaihi wasallam wa yattabi' ghayra sabilil mu'minin tó wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ fójú ọ̀nà àwọn sọ̀hábà nuwallihi ọba jẹ́ pé ìwọ̀n nìkan ni kọ̀bá tún sẹ́pẹ́rẹ́ á fi wọ́n náà jahannam pẹ̀lú ìlànà tí ń rìn yẹn ń yapa nẹ́bì kò sẹ́ni tí ó yà pa ànábì tí ò ní wọná ah ó burú gan ní ok ànábì sallallahu alaihi wasallam sọ fẹ́ nìkan jọka ànábì rí ti ń jẹun pẹ̀lú owó sí ẹ máa wo ẹ dákun ìbọ̀lọ́lọ́n sí ká máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún Al-Kùránì ẹ dákun ẹni tó bá máa yà kan tọ́lọ̀ ní tẹ́bá bẹ́ jẹun ẹ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ọya <laughs> wọn ọ̀gbẹ́ bẹ bá fún yín ní padà rí mẹ́ra ẹni tọ́lọ́run bá sọ pé ẹ máa jẹun ní alùkùránì pẹ̀lú ọwọ́ ọ̀tún ọya bonanza wàláì ẹ̀ lè rí ayẹ yọkùn bẹ́yàn bá sì jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún tí bá ń jẹun pẹ̀lú ọwọ́ òsì wàláì wàláì ẹlẹ́ṣẹ̀ ńláńlá ni kódà ó lè ti torí ẹ̀wọ̀ná àtọ̀dà nẹ́bìlá ti tiri ẹ̀dàkùn ẹwà gbé sí definition pé súnà tí è sọ̀rọ̀ àyà ni a jẹ́ pé kíyàn fọwọ́ tó ń jẹun ìsọ̀rọ̀ àyà bọ́bá wù èyí lè fọwọ́ sí jẹun fọ́hùn èyàn kàdún ní ọmọ fọ́lọ́bà búra sẹ́yàn pé bí tí ó ẹka ti kàn ìdín tí ó ẹka ti kàn dín nínú yọ èyàn bá dún bẹ̀rẹ̀ aláì wọ́n fi mú yẹn dẹ́yìnrín lọ́jọ́ gbídà kìyàmà kódà kìí sọjọ́ gbídà jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ a ó ní láàṣẹ tó yíò èmi ò lágbára wà mẹ́mẹ́ náà illa al-kibr kò sí kàtọ́ kọ̀ fún kọmọ́tẹ̀ lánàbí in ṣe gbẹ̀rẹ̀ gàrígbà ìrọ̀ omi ò lè fọwọ́ tó jẹun ànábì ní ẹ̀ẹ́ lásìkà tó àìta ó sì ní lágbára mọ́ látọjọ́ ọwọ́ rẹ̀ sí rọ ẹ̀dàkùn ibi pé ẹ̀yà kódà ìyá rẹ̀ jẹ àwọn sọ̀hábà lẹ́sẹ̀kẹsẹ̀ níbi wípé ẹyẹ dúró síbi òkè yẹn lójú ogun ojàmá wọ́ṣọ́d ibi òkè yìí ni ẹgbó sí wọ́n bá ń jagun lọ àwọn tánàbí fi sí orí òkè nígbàtàrí pá wọn ti ń jagun lọ wọ́n ti wíìn àwọn kèfèrí ti ju nǹkan jẹ ogúnlẹ̀ wọ́n ti kú lọ wọ́n ti sá lọ àwọn bẹ́ gba ẹ̀yìn lọ kó wọ́n ní kádó lórí òkè ní wọ́n bẹ́ gba ẹ̀yìn lọ kó nǹkan jogun ẹgbẹ́ alábìlá kú ti wọ́n nìkan lọ gba in tó sí ọ̀pọ̀lọpọ̀ kú fáwọn sọ̀hábà mi ìdí pé ànábì ní ẹdúró sí bí wọ́n kúrò ńbẹ̀ ànábì ní ẹdúró sí bí wọ́n kúrò ńbẹ̀ ìyá ẹsẹ̀kẹsẹ̀ wọ́n alákọ̀ọ́kọ́ ṣújà nàbí sallallahu alaihi wasallam wọ́n sá nàbí lọ́gbẹ́ lórí tàbá sọ pé ṣájù òun náà ni àpá tí bá ń bẹ lórí báyìí ṣújà nàbí wọ́n fún ànàbí ní máàkì lórí tẹ́jẹ̀ndà wà kú sí rọrù bá ìyẹ́tùkù èyí ọ̀kan ànàbí wọn kan ah inú wa bí ànàbí ànàbí ní kéfà yuflihu qawmun báwo làwọn ìjọ kan ó ṣe jèrè náà àwọn tó yẹ pé wọ́n dá ànàbí wọn tí mo ní ẹgbó síbẹ̀ yẹn àkọlọ́wà ah, ní ah, ànábì mo jẹ́rì mabinu àìbínú tó bá mú kò yí báyìí sí ṣùgbọ́n wọ́n pakísà sí wọn lára a máa nítorí pé takò fitnatan látò sí bá nílẹ̀ dínà rọ́là mú mi kùn kọ́ sọ ìgbà tí àwọn sọ̀hábà tí wọ́n ṣe àìkò gbọ́rọ̀ sí ànẹ́bì lẹ́nu sí àkọ́kà ànẹ́bì náà ìsá àmọ́ fi ń pariwo fáwọn èèyàn pé hey ìjọ tí gbogbo bá ṣe ń pariwo ìbá dé táwọn èèyàn bá yóò kàn jẹ́jẹ́ mi mo jòkó lé náà Ànábì sallallahu alaihi wasallam bí sọ rú ẹ̀ náà níbi àdísù àníyàn Al-Imam An-Nawawi gbé wá nínú Arba'un An-Nawawiyya lọ́wọ́ bẹ̀rẹ̀ báyìí àdísù Aisha radiyallahu anha tó sọ wípé àwọn ìjọ kan wọ́n bèèrè wọn nẹ́bí pé bó wá lọ́wọ́ bó ṣe wá ṣe wá gbé wọn dìde ànẹ́bí lọ́wọ́ bó gbé wọn dìde lórí àníyàn ní kálukú ìgbà tí parun dé gbogbo náà tẹ̀rì tó máa gbé dìde ńkọ́ lórí àníyàn kó wá wọn ni so ni pé ìmá yapa súnnà nẹ́bí kò lè tún àwùjọ sí yóò kó wà lábá àwùjọ ni ọ̀dà ẹ̀dẹ́gẹ́ tó fún yín nìkan sí inú àwọn àpéjúwe láti kó bá ìtọ́ ẹjẹ́ kí n mọ̀ torí sọ yìí náà ti sàǹfààní inshallah karim anabi sallallahu alaihi wasallam sọ wípé salatatu iná wọn táwọn ọmọ ojú dínú o àwọn èèyàn mẹ́ta kan bẹ la yukallimuhumullahu yawmal qiyamah tó bá jẹ́ wèdè àkìyàmà ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run dákun má ṣe mí nínú wọn ibi tọ́lọ́run bó bínú sí wọn dé ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ wala yanzuru ilayhim ọlọ́run pẹ̀lú ojú àánú ẹ̀ wala yuzakkihim kò dí mẹ́ta ọlọ́run ní fọ̀wọ́n mọ́kún bí ẹsẹ̀ wọn wa lahum adhabun alim wọ́n sì jẹ ìyà ìntàmí omi kò dí mélòó mẹ́rin la yukallimuhum Allahu yawm al-qiyamah wa la yanzuru ilayhim wa la yuzakkihim wa lahum adhabun alim ah aṣọ àbítọ́gbà àwọn eléyìí sòfò wọ́n ṣe rí bú ìyà mẹ́rin tán ah manhum ya Rasulullah ta ni wọ́n tọrọ wọn àfi aburú tó báyìí ilé òjíṣẹ́ ọlọ́run bá anábì ní alákọ̀ọ́kọ́ al-muslim izara ẹni tí ṣòkòtò rẹ̀ tó kọjá kókósẹ̀ yóò jẹ ìyẹn ìyà mẹ́rin nítorí pé ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ ẹ̀dàkùn ìbọ̀lọ́lọ́n ti al-Qur'ani èyí ó sì jẹ oríṣiríṣi ìyà mẹ́rin mẹ́rin ó sì gbà jíjẹ ìyà mẹ́rin ìyà mẹ́rin níbi pé tó kò fi ń kọjá gbogbo ṣẹ́ èyí ò tó nǹkan tọ̀wọ́ tó nǹkan ayọ gbogbo ẹ̀sìn ayọ́tán ọlọ́run òróró ọlọ́run òróró èmi ọ̀mẹ́ni tó jùwẹ́ ọlọ́run bá fún wa débi pọ́lọ́run òróró èmi ọ̀mẹ́ni tí ń sàlàyé ọlọ́run bá fún wa bẹ́ẹ̀ ọlọ́run bá sì sàlàyé rẹ̀ kóhun ó sàlàyé rẹ̀ kó òun róró ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ kí a máa fọwọ́ pa ìdà òfin ọlọ́run bá lójú wọn máa lẹ̀ ọlọ́run òróró jàre ẹ má bọ́lọ́wọ́ bá lò bẹ́ẹ̀ o àfàá nínú makrallah ọlọ́ ni ṣe ẹ ń fọkàn balẹ̀ sí mákúrò èmi ọlọ́run ẹ rò pé mi ọlọ́run báyìí ẹ rò pé tí má gba yín mú ẹ ń fọkàn balẹ̀ pé mi ọlọ́run bó burú àbí ọlọ́ ni fala ya'manu makrallahi illa al-qawmul khasirun kò sẹ́nìkan tí ó máa fọkàn balẹ̀ sí pé kí lọ́lọ́run ó ṣe àfẹ́ni tí ó ṣòfò

èyí ṣe wọn náà ṣe sí ọba jẹ́ wọn náà ṣe sí olùsọ pé mélòó lélẹ́ àmọ́ sí sàká ní ọlọ́run ìtọ́nà ọba ti pè ní mélòó lélẹ́ mọ́ pè ní mélòó lélẹ́ arábìnrin wọ́n ní tààrà lẹ́ẹ̀kejì ó ní almanan onírègún èèyàn ọba fún yàn ní ẹwòrú àwọn ìyà táwọn ilé jẹ o ń torí àwọn fàrí pé àfá àkàkọ́ dídí tíra kan wọ́n ní suratul iqab liman khalafa sunnata wal kitab ìyà kíákíá tí ma ń jẹ ẹni tó bá yapa súnà àti tíra Ọlọ́run bá wọ́n wá kó oríṣiríṣi àwọn ẹ̀rí wá ní àwọn ìyà tó jẹ àwọn èèyàn ní ìyà ìfọ́nnáfọ́sú ìyà wàràǹsẹ́sà àjábalẹ̀ ìyà tó jẹ àwọn èèyàn lórí pé wọ́n tako súnà lásìkò Ànábì nínú ẹ̀ làwọn díẹ̀ nù kàdùmù ti mú wà nínú ẹ̀ wà wọ́n jẹ ìyà ìyà ìyà kíákíá lórí pé wọ́n tako súnà nẹ́bí sallallahu so àìkò ṣe súnà nẹ́bí ìyà ló mọ́ fi ń jẹ́ ẹ̀ ìṣe súnà nẹ́bí ló máa ń tún àwùjọ ṣe yóò tún gbé sí ayé òǹkálukú wa ṣe ṣẹwárẹ́lẹ̀ kẹrin nínú túnmọ̀ súnà òun náà ni àwọn àdìsọ́kàn àtàwọn ìlànà tó lálàáfíà òun náà mọ́ pè ní súnà ìgbà wo ni eléyìí báyìí ìgbà ló di pé àwọn àfá bẹ̀rẹ̀ sí máa lórú èdè yìí nígbà tó di pé bídá bẹ̀rẹ̀ sí máa fákàkiri láwùjọ àwọn kọwàríjì jáde àwọn ṣíà jáde àwọn kọ̀dàríjà jáde àwọn mẹ̀tẹ́sílà jáde gbogbo pátá ni wọ́n ń pe ìlànà wọn nílànà Islam abẹ́ẹ̀kọ́ ni tó àwọn àfá àtún wá jẹ́ ni tọ́ntẹ̀lé lànà Nabi sallallahu alaihi wasallam tàmáyàzù àwọn wá stand out wọ́n dára wọn yà sọ́tọ̀ pẹ̀lú pé kí ni o kọ́ máa pẹ̀ra wọn ní ahli kọ́ sì máa pé gbogbo tó bá ti lè bá àdìsọ́kà àti ìlànà tó wá látọ̀dọ̀ mímú ní kíni ní àsúnná ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tẹwárí táwọn bá kọ́ yẹn tán pè ní àsúnná kìtàbù súnná usulu súnná sharhu súnná gbogbo àwọn tíra yẹn in tẹ́ ma bá ń bẹ̀ ó ní àwọn àdìsọ́kàn tó lálàáfíà nípa Ọlọ́run Ọba ànábì tíra àwọn màláíkà ọjọ́ ìgbèdà kìyàmà àti gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn àtàwọn àlàrẹ̀ tó lálàáfíà tó ní àkọọ́lẹ̀ tó dẹ̀ lálàáfíà lọ́dọ̀ Ànábì yàtọ̀ sáwọn ìlànà táwọn kan gbé kalẹ̀ tó ń fi ń ti sára Islam tí Islam mọ́kúrù mẹ́ àtàwọn ìròrí now mo fẹ́ pẹ̀lú ìyẹn revelation sunna tí ó ti dúró báyìí kí kàrọ ajú síbẹ̀ ọjọ́ ti lọ náà so ṣe wá rí àwọn ẹ̀rí wá pọ̀ ni kó máa tẹ̀lé sallallahu alaihi ẹni tí ọlọ́run Allah subhanahu wa ta'ala fún rẹ̀ tó yónú sí tọ́lọ́run sí ní ká máa wò láwùkọ́ sí tàbá fẹ́ sí orí rẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha bá ní ní pàápàá pé muwatta'atun lil wọ́n máa mú wá láti fi kọ́ ẹ pé ìbúra kan bẹ́ ń bẹ ọ̀rọ̀ ìtàṣẹ parẹ́ ni ọlọ́wọ́ bá ní èmì ọlọ́wọ́ bá búra pé ní pàápàá kana fi rasulillah ó ń bẹ ní ara nabi uswatun hasana àwòkọ́ṣe dáadáa tó lè tó gbé sí ayé àwọn èèyàn sí àtàwùjọ wọn uswatun hasana liman kana yarju Allah wal yawmil akhir kéèṣe gbogbo èèyàn ni lọ́wà fún àwọn tí ó ma wà òkọ́ sí dáadáa látara nẹ́bí sallallahu alaihi wasallam àwọn tí wọ́n bá ń ran kan ọlọ́run ba àtẹ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ̀ ó tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti wo àwòkọ́ sí ìwà ìgbésí ayé rẹ̀ ìwà rẹ̀ ìsọ̀rọ̀ rẹ̀ àdìsọ́kẹ́ rẹ̀ ẹ̀sìn rẹ̀ látara nẹ́bí kí ni ẹni bẹ́yẹn wá kọ̀ọ̀rán kan ọlọ́run àtẹ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ̀

gbogbo ẹ̀kẹ́ tó bá fẹ́ mọ̀nà rẹ̀ mọ́jẹ̀mú ṣápù tọ́lọ̀bà ní kẹ́lẹ́ gbé wá nítorí pé ṣe rí ọ̀rọ̀ yìí jùmlà yìí jùmlà tó ń ṣàpíyà ní in tẹ́ bá fi lè tẹ̀lé in tó tẹ̀ ẹ̀wò tẹ́ bá tẹ̀lá nẹ́bí kí ni jawabu ṣart kí ni ó ṣẹlẹ̀ sí tàjájú ẹ mọ̀nà ayé gbogbo ẹnikẹ́ni tí bá ń wá mọ̀nà o nídìí kọ́ dàmú ara rẹ̀ nǹkan tó kàn nídìí tó bùkátà ní pé máa tẹ̀lá nẹ́bí ó ti mọ̀nà fẹ́ mọ̀nà rẹ̀ máa tẹ̀lá nẹ́bí ó ní problem ẹ wá wo báwa mùsùlùmí lóyìn ẹ wo bá ṣe jákò lẹ́yìn ànábì gbogbo ọ̀nà lábí já so kọlọ̀bà kí ó sànù wa ọjọ́ ti lọ gan so wàílá àwọn àlàyé sí pọ̀ gidi gan lórí ọ̀rọ̀ in tó ní ṣe pẹ̀lú súnnà yìí báwo ló sì lè tún àwùjọ wa ṣe báwo la sì lè sórí níbẹ̀ àyà yẹ́ sí pé aláǹfààní àti lè mú wa lórí wípé bí èèyàn fẹ́ tún àwùjọ ṣe súnnà lagbọ́dọ̀ padà sí so kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó dákun kó tún àwùjọ wa yìí kó bá wa tún ṣe ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run bá kó bá wa tún ṣe ọdẹ ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́run bá kó bá wa tún ṣe ọlá ìjọkànsọ ọlọ́run Allah subhanahu ta'ala ọlọ́run bá kó ṣe wá ní ẹni ìmọ̀nà tí ó mọ̀ Allah subhanahu ta'ala kó má ṣe wá ní olùsìnà tí abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní mafatihal khair maghaliqash sharr àwọn tí ó ma sílẹ̀kùn orí fáwọn èèyàn kó ṣe wá ní àwọn kọ́kọ́rọ́ tí sílẹ̀kùn orí fáwọn èèyàn àti kọ́kọ́rọ́ tí tilẹ̀kùn aburú máwọn èèyàn ọlọ́wọ́ ma ṣe wá ní mafatihal eré tí ó ń parí lọ lónìí ní àwẹ̀ kọ́nà bá kó gbà ní ìbádà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ya taqabbala siyamana wa qiyamana wa ruku'ana wa tilawatana bi rahmatika ya arhamar rahimin قلت ما سمعت واستغفر الله وعليكم السلام ورحمة الله وبركاته آه،